níbi yà ṣe ń tẹ̀síwájú lórí àwọn ètò alọ́lọ́kan òjọ̀kan láti iléeṣẹ́ rédíò ayékò ìjọwọ́ ní jẹrin one point one tó wà lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ ká darapọ̀ mọ́ ọ̀làdúnẹ́bẹ̀lò lórí ètò alfig fìdí. wàlláhu alladhi la ilaha illa hu. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين àǹkí ẹ̀yin olùgbọ́wọ́ wọ̀nyí pé àdìjọ kó jùmọ̀ abárúkà jùmọ̀ aláàjẹká ṣe òpin ẹ̀ káàbọ̀ sórí ọ̀tún ètò yín ètò àti àkùnrin àlèfíkù fìdíìn ọ̀làdùnní belo ló kọ̀ mí mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lógún ọ̀yọ́ sheikh ẹ̀ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè eléyìí tí ó wá láti ọ̀dọ̀ oní ìbéèrè wọ́n ní bàbá tí ń bẹ tó jẹ́ pé ó níyàwó wọ́n sì ń gbé ní ẹ̀yìn odi ìlú tí wọ́n wà kì í ṣe lórílẹ̀‐èdè bòmí o ṣùgbọ́n ní ẹkùn kan nínú àwọn ẹkùn orílẹ̀‐èdè ibi tí wọ́n wà ìyàwó tí wọ́n wá ní ọjọ́ òǹtajà ó fi ń tajà ń bẹ̀ títí fá wọ́n fi ṣetán àti wá wálé padà nígbà wọn á ẹni obìnrin tó jẹ́ ìyàwó wọn á gbàyọ̀ǹda lọ́wọ́ ọkọ pé kí wọ́n dákun kí wọ́n fún un lásìkò díẹ̀ tóun kàn fi lọ yanjú ẹrù òun ní ibi tí ó wà àti àwọn ọjọ́ òun pátápátá tọ̀ ọ wá lọ bẹ́ẹ̀ kò wá wálé bọ̀rọ̀bọ̀rọ̀ ayé ìgbà náà ẹ̀rọ gàásì ní létí òsì tí ìwọ́pọ̀ lágbọ̀ndàn ọ̀dọ̀ ibi tí wọ́n wà nígbà náà lọ́hùn bíi ti sìn wọ́n sàtò wálé kọ̀ wá ó tó wá kọ̀ wá títí fá ó fi ń lo bíi odindi ọdún mẹ́rìndínlógún níye ń bẹ̀ àwọn tí wọ́n sì fẹ́ fúnra lọ wípé tó máa hmm. kọjá lọ sọ́hùn pé ẹ bá gbúrò ìyá alámọ̀rin wọn ní dáadáa ní bẹ̀ kódà ń tajà rẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kò sátẹ̀sì dé bọ̀rọ̀bọ̀rọ̀ bí ọdún mẹ́rìndínlógún ló tó dé wọ́n ní ọdún mẹ́rìndínlógún tó wá tó dé yìí ǹjẹ́ ọ̀tọ̀ nínú òfin Islam obìnrin tó jẹ́ pé ó jẹ́ ìyàwó sí ọkọ tó jẹ́ pé ìyàwó òun ọ wá ṣe ẹ̀gbọ́n ọkọ tóun jẹ́ obìnrin ìjà ayédè bẹ́lẹ̀ láàrin wọn débi pé wọ́n sọ lọ títí fá wọn ò gbọ́ wọ́n sọ lọ títí fá wọn ò gbà ọkọ sì ní ọ̀dà òun gbà láti gba ìyàwó òun padà ṣùgbọ́n ẹni tó jẹ́ ẹ̀gbọ́n ọkọ lóbìnrin òun sátakú jálẹ̀ ni pé dẹ́dẹ́ ládẹ́dẹ́ gbọ̀n obìnrin yóò lọ yóò kú lọ di ọkọ náà ni títí ọkọ náà pé ọ̀dà kẹ́bí mọ́ dàrú tó bá kú fẹ̀sán pé ọ̀dà ọ̀wá máa lọ́ngbà náà Eh, wọ́n ní obìnrin ti wá lọ níyàwó mi ǹjẹ́ irúfẹ́ ọkùnrin ó ti lọ lọ́kọ mi ìjàre ǹjẹ́ irúfẹ́ ọkùnrin tóun jọkọ ṣé kò sẹ́lọ̀n pẹ̀lú bí ó ṣe jẹ́ pé ó gbà kí eh, ìtúká ìhòòpin àpò dé bá òun àtìyàwó ẹ̀ látàrí pé àǹtí rẹ̀ ní dandan láti yàwó sàmọ̀ lọ ìgbésẹ̀ kò sẹ́lọ̀n àti pé tó bá sẹ́lọ̀n ọ̀nà wo ló lè gbà tí ó fi lọ ṣe tútú bá lọ́dọ̀ irúfẹ́ obìnrin eléyìí wọ́n jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ lákòókò bá ẹ̀kejì ó ní pé wọ́n ní ṣé ìgbàláyè ń bẹ fún ẹni tó ń ṣe sọ̀lá lọ́wọ́ láti máa wí àdúrà yìí ní rúkúrò wípé allahumma igifirli warhamni wàdíni wàjibóni wàràfíni wàrùzùkùni wàràfáàni wọ́n ní ṣé ìgbàláyè ń bẹ ní ó ń bẹ fún yàn láti máa wí àdúrà yìí ní rúkú àbí sùjúdà àti tàṣàwùn nìkan ni ìgbàláyè ti wà fún yàn láti máa ṣe àdúrà bismillah. alhamdulillah. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته ẹni tó kókó ń dalẹ̀ tó wá jẹ́ pé òun àtìyàwó rẹ̀ ni wọ́n jọ kókó ń bẹ̀ ṣùgbọ́n tíyàwó padà gba àti padà sí ìdálẹ̀ yẹn láti lọ kó àwọn ọjà rẹ̀ tí ń tà lọ́hùn wá sílé ṣùgbọ́n tó ṣe pé lílọ rẹ̀ láárí obìnrin yóò padà fi lẹ́yìn ọdún mẹ́rìndínlógún wọ́n á ń ṣèbéèrè pé sọ́kọ lè gbà padà ọ̀rọ̀ gbígbà padà ìgbà padà kọ́ ni ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ nítorí pé ẹni tẹ́ kọ̀ báwo ló ṣe fẹ́ sọ pé ìgbà padà ẹni tí èèyàn bá kọ̀ èèyàn á máa tún fẹ́ lédè Yorùbá èyí lè sọ pé ìgbà padà ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ tún fẹ́ lábẹ́ òfin Ọlọ́run ìyẹn tí kíkọ rẹ̀ ọba ti pè àmẹ́nìjẹ́ bá ti kọ̀ tó bá ti pé mẹ́ta ẹ̀yà àti gbà padà ò sí fún yín ẹ̀yà àti fẹ́ padà ó ti dí ẹ̀yà àfi tọ́ba tó lọ lọ́kọ̀ míì tí wọ́n á jọ gbégbégbé tọkọ tí náà bá wà kọ́lẹ̀ bá wà yín fẹ́ wọ́n á ṣẹ̀ṣẹ̀ lọ dúnadúrà bẹ́ẹ̀ sì fẹ́ mi ṣùgbọ́n rèé tẹ́ béèrè ń parẹ́ nísìnyí ẹ̀ kọ́lẹ̀ wọ́n gbà yọ̀ǹda pé òun fẹ́ lọ pẹ́rù òun nídàálẹ̀ ni ṣùgbọ́n ń ṣe lọ́yẹ kí apó tètè dé ọgbọ̀n sọ́hùn ó fi ń sọdún mẹ́rìndínlógún àtẹ̀yìn òtí torí pé kò tètè padà dé kẹ́ ẹ bínú ti kọ́lẹ̀ ìyàwó yín náà ni kọ́lá ló bá tún ṣe ìlọ́pọ̀rọ̀ ọdún méjì ìyàwó yín náà ni lẹ́yìn ọba ti sọ pé kọ́lẹ̀ tó kò sì gbọ́dọ̀ dé kẹ́ mọ́ sílẹ̀kùn lé fún àfi tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ kọ́ nìyí ṣe lẹ́yìn ìjọba ti ṣe jẹ́ wọ́n ní obìnrin tó pọ̀ àtẹ̀gbọ́n ọkọ wọ́n jọ ní gbólóhùn aṣọ ìjà pa wọ́n pọ̀ ẹ̀gbọ́n ọkọ tóun wá jóbìnrin tí ń bá ìyàwó àbúrò rẹ̀ jà òun á fà kíkọrí pé alágbọ̀n gangan àfi kóbìnrin yọ lọ náà ni ọkọ wa ti torí pé lérò tiẹ̀ kẹ́bí ọmọ bá tu látẹ̀gbọ́n ti ní yọ lọ náà ni kó wọn náà máa lọ so ṣé kìí ṣe pọ́kùnrin ti ṣẹ obìnrin yìí ó ṣẹ̀ sófin ọlọ́run ọba bí tó bá sì jẹ́ pọ́ ṣẹ̀ sófin ọlọ́run báwo ni ó ti ṣe túbà akọ́ ni pé lábẹ́ òfin ọlọ́run ọkùnrin ló máa ń fẹ́ yàwó anabi sallallahu alayhi wa sallam ó ní innama at-talaqu liman akhadha bis-saq ọkọ tó fẹ́ òun ló lè kọ obìnrin sílẹ̀ bí ìyàwó rẹ tó fẹ́ tí ó wu bàbá rẹ kó máa bẹ lọ́dẹ̀ rẹ̀ tí ó bá tẹ́ ìyá rẹ lọ́rùn pé kíru rẹ̀ jẹ́ ìyàwó fún ọ wọ́n dá lábàá fún ọ ni wọ́n gbọ́ márùn ni pé bàbá lè kọ obìnrin yìí lẹ̀ bàbá dùn máa wọn àmọ́ pé bàbá rẹ ọ̀bọ̀ kọ ìyàwó àbí ìyá rẹ ọ̀bọ̀ kọ obìnrin òfin ṣẹ̀rí àfààyè gbàrú eléyìí á ń bọ̀ síbọ̀ sí ẹ̀gbọ́n rẹ àbábúrò rẹ àbí mọ̀lẹ́bí rẹ torí ẹ̀ àwọn nǹkan tí a lẹ́tọ̀ọ́ sí làá máa pè ń tiwa nígbà tá a bá ti nímọ̀ nípa òfin ọlọ́run àfìsàlẹ̀ yín náà fi tó nígbà tẹ́ fàṣà tó tán lè wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ́n á wádìí ọ̀rọ̀ nípa ẹ̀sìn kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé bàtọ́mọ ọlọ́mọ jẹ́ ẹ bá ti béèrè ìdájọ́ ẹ̀sìn nípa rẹ̀ ṣẹbẹ́sìn náà ló mú yín àtòbìnrin yẹn máa gbé nígbè lọ́kọláya ẹ bá ti béèrè òfin ọlọ́run ọba ṣáájú kó tó di pé ẹ lé dànù ẹsẹ̀ ẹsẹ̀ ẹ sì ṣe nǹkan tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tí ò fẹ́ kẹ́ sí. bàbá jẹ́ pé tí ìyàwó tá a fẹ́ ò bá ti wá tẹ́ kan lọ́rùn nínú àwọn mọ̀lẹ́bí wa náà lábàá máa kọ́ ọ lẹ̀ ìyàwó mélòó ni ó kù lọ́ọ̀dì ọkọ kan láyé gbogbo ìyàwó tẹ bá fẹ́ láyé èdè òyédè ọbẹ̀ láàrin rẹ̀ àtẹnìkan ẹnìkan tiẹ̀ wà nínú mọ̀lẹ́bí yín tó ní fẹ́ rí mi rẹ̀ látàn ògbó láti wá fẹ́ ṣe léyìn sí ṣe ìwọ ọkọ náà ní aláti ṣe ẹ̀kọ́ ọmọ àti ṣe ara rẹ̀ ṣé ìwọ wò wò sóbìnrin yìí ṣe ọ ṣé ìwà rẹ̀ ká ń bẹ tó yẹ kókò tí ọlọ́run ti pàkíyèsí rẹ títí ọkọ láti yí padà tẹ́ fi mí jọ gbé má ní lọ́kọ láya so eléyìí ni wọ́n lè wò tó fi kọ obìnrin náà àmọ́ kí wàá ṣe pé nìkankan nínú mọ̀lẹ́bí rẹ̀ wàá sọ pé ọkọ lẹ̀ ni wọn náà ọba ẹlẹgbẹ wa kò tó bá wọn àwọn náà sì tó obìnrin yẹn á tọrọ òun ti bọ́ ọmọ lọ́wọ́ nìyẹn. wọ́n ní sáwọn ní máa ṣàdúrà tí wọ́n wí yẹn nínú rúkọ́ rárá o àyè ògbà wa láti kà máa ṣàdúrà nínú rúkọ́ nínú rúkọ́ á máa ṣe àgbéga ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní wa amma rúkọ́ fa'azzimu fihi rabb ẹ bá rúkọ́ ẹ máa gbé ọlọ́run ọba tóbi níbẹ̀ sanabi máa sọ pé subhana rabbiyal azim tàbá sì ṣàfikún wọn bihamdihi ìwádìí fi hàn pé kò burú. bákan náà anábì máa ń sọ pé subbuhun quddusun rabbul malaikati war ruh. bákan náà tó máa sọ pé subhanaka allahumma wa bihamdik. wa tabaraka ismuka allahumma ighfir sọ eléyìí bẹ́ẹ̀ náà dùn à tánàbì sallallahu alaihi máa ń ṣe ní rúkú lásán aisha radiyallahu anha òun ló fi yé wa nígbà tó lọ́wọ́ bá sọ idha jaa nasrullahi wal fath wa ra'ayta an-nasa yadkhuluna fi dinillahi afwaja fasabbih bihamdi rabbika wastaghfir innahu kana tawwaba bàtà lọ́wọ́ bá sọ kalẹ̀ anabi fi máa ń wí gbólóhùn yẹn subhanaka allahumma wa bihamdika allahumma ighfir li ó máa ń sọ ọrú rẹ̀ nínú rúkú rẹ̀ àti foríkan rẹ̀. yu'awwil al-Qur'an ànábì fi ń ṣàlàyé kí ní al-Qur'an ní kó wọn máa sí. bàtọ́ lọ́n sọ pé fasabbih bihamdi rabbika wastaghfir innahu kana tawwaba ìtọ́lọ́n fi pálá sẹ́wọ̀n iná ní gbólóhùn tánàbí ń wéwọ̀n nírúkú àti foríkalẹ̀. àmọ́ àdúrà kan yàtọ̀ sí gbólóhùn yìí nìkan tó ṣe àkójọpọ̀ rabbighfirli ọlọ́run forí jìn mí sí ń yìí ṣùgbọ́n tẹ́ bá forí kanlẹ̀ ẹ máa tọrọ gbogbo tẹ́ máa ń fẹ́ lórí ayé àtọ̀kẹ́ àmọ́ anabi sallallahu alaihi wasallam ni aqrabu ma yakunu al-abdu min rabbihi wa huwa sajid ìgbà tí ẹrú súnmọ́ lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wájú náà nígbà tó bá forí kanlẹ̀ tó ó tún sọ ọ́nà àdéhìí ó ní wa amma as-sujud fa akthiru fihi min ad-du'a fa qamina an yustajaba lakum tẹ́ bá forí kanlẹ̀ ẹ máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ torí gbígbà àdúrà ni jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábí náà nù ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wà sí ìta gbangba tí a mọ̀ sí hudan wa bushra lẹ́yìn tó máa ń wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé fún ti oṣù yìí inṣáàlá ní Ògbómọ̀ṣọ́ Central Mosque Ọ̀jàgbó dédé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt náà ni yóò gbìnàyà Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì àwọn náà ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ní pápá abẹ́rẹ́ lógbọ̀nsọ́ hudan wabushro inshallah ó sì tún tẹ̀síwájú léyìí tó jẹ́ ti ìbẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan ní ọjọ́ sátọ̀dẹ̀ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan ó ń tẹ̀síwájú lọ́la ọjọ́ sátọ̀dẹ̀ ẹ lórúkọ yín o hello hello orúkọ yín o hmm. aleykum salaam wa rahmatulah orúkọ yín yẹtí ń pè ah ogun anas láti àwùjá ẹmọ bínú kò tí ì jáde ẹ tún lè gbìyànjú ẹ padà hello orúkọ yín o hello orúkọ yín yẹtí ń pè. ẹ eh, dáhùn láti Ọ̀yọ́ yìí. ìbéèrè yín ìbéèrè wa ni fún ọgbà tó ìdìbò náà náà ló ṣàjẹrẹ òṣìṣẹ́ yìí ní ìpínlẹ̀ pé ẹni tí wà náà lé tó ń gbé bọ̀tínú ilé yẹn ìtumọ̀ àti tọ́lẹ́tì ṣe ń tèmi tó wá fẹ́ ti tàjú ṣe ó lè fẹ́ yàgò ara ń bẹ̀ àti tẹ̀lẹ́ ní kọ́ bọ́ọ̀tà ara nìyẹn ẹ̀rẹ́ ni pé ibi ṣùgbọ́n ìyára kan dá sí láti gbọ́n fẹ́ bí bọ́ọ̀sì yẹn sókè eh, ẹ̀yà láti yà fún ẹ̀yà ah, bọ́ọ̀sì yìí o ṣé ìgbẹ́jẹ́ àmọ́ ìgbà àmọ́ ṣe kí ní bẹ́ẹ̀ yà ah, olúwa ọmọ ṣe ń bẹ̀ o ṣé ẹ lè fi owó ìrànwọ́ lọ àti kí ọmọ òwò dájú ṣé ìrà. alhamdulilayi eh, ibi tí à ń ti ń wẹ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ náà ni àyè ìgbọ̀nsẹ̀ wà gẹ́gẹ́ bí àwọn ilé ìgbọ̀nsẹ̀ ìgbàlódé ilé ìtakọ́ máwọn yàrá wa sá lè ṣàlùwàlá nínú rẹ̀ àbá lè ṣàlùwàlá nínú rẹ̀ a lè ṣàlùwàlá nínú rẹ̀ ṣùgbọ́n ká mọ̀ pé ká sọ bísímìlá ní ìbẹ̀rẹ̀ àlùwàlá ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ ó fi hàn pé ọ̀ràn yẹn ni káwá dárúkọ ọlọ́run ọba láyé ibi tó ṣàkójọpọ̀ ibi tá à ń tuntun ṣègbọ̀nsẹ̀ ó jẹ́ nǹkan tó wà makaro lábẹ́ òfin ṣẹ̀ríà akórira rẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wọ́n ní àgbọ̀dọ̀ ti torí ntọ́jẹ́ makaro káwá pa wá jìbìtì eléyìí túmọ̀ sí pé tẹ́ bá fẹ́ sàlùwàlà nírú ilé ìgbọ̀nsẹ̀ báyẹn kò burú kẹ́tún dárúkọ ọlọ́run tó pa kórìíra wíwí rẹ̀ nínú irú ààyè yẹn nítorí kálùwàlà yín ò lè bàjẹ́ ń tọ́lá làáfíà. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ sọ pé ibi tẹ́ ń ti ṣe ọ̀sọ̀lá mọ́ṣáláṣí yẹn ìmáàmù rẹ̀ irú àwọn tí máa dáyàn lónìí kò sí tàbí ṣùgbọ́n gbogbo kálukú tán bá bá sọ̀rọ̀ náà máa dáyàn lónìí so bóyá ń tẹ gbà lérò ni pé ìmáàmù ibi tẹ̀ ti ṣe sọ láti oníyàwó ni tí ìmáàmù yìí bá jọ níyàwó kò yẹ kẹ́ tó lẹ́yìn ẹ̀ hmm. nítorí pé òfin ṣẹ̀rí àfihàn wá pé gbogbo ẹni tí bá lòun ṣe yẹn ń wò tí ń janú fánú parọ́ fáwọn èèyàn kó máa tọpa má onítọ̀hún ò jẹ́ mùsùlùmí má hmm. nítorí pé òfin ọlọ́run sọ wípé ọlọ́run ọba nìkan ló nímọ̀ nípa tọpa má àyàfi tó bá wù láti fi mọ àwọn àránṣẹ́ rẹ̀ àwọn ànábì rẹ̀ nínú ìmọ̀ntọ́pamọ́ tí ó fi hàn àwọn èèyàn yòókù. tó wá sí mọ̀ yín pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ń lò pin àwọn ànábì pàpin àwọn àránṣẹ́ tó wọ́n ò lè pera rẹ ní ìránṣẹ́ ọlọ́run ó sì já ànábì ọlọ́run nìkan lọ́lọ́run fi hàn nínú ìmọ̀ntọ́pamọ́ àwọn ànábì gan ọ̀mọ̀ntọ́pamọ́ rárá àfi tọ́lọ́run torí ẹ̀ náà lọ́wọ́ ọ̀bẹ lẹ́dàá sọ pé kó la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah sọ fún wọn ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam tó gbogbo ẹni tí ń bẹ ní sẹ́mà àti gbogbo ẹni tí ń bẹ ńlẹ̀ kò sẹ́nìkan nínú wọn tó nímọ̀ nípa ń tọ́pa máa fi Allah. so ìmáàmù yín wàá jókòó rọ ó tún jẹ́ ẹni tó ti fi ìsìláàmù sílẹ̀ pẹ̀lú rọ́ tí ń pa kó máa ń tọ́pa mọ́ irú eléyìí kò yẹ kẹ́ tó lẹ́yìn rẹ̀ torí kò tọ́kí mùsùlùmí ọmọ ọmọ tó lẹ́yìn ẹni tó jẹ́ káfìrì nínú sọ́lá so wọn á ní ìṣẹ̀lẹ̀ máa mọ́ṣáláṣí wọn á tún lóun fẹ́ẹ́ ṣe kankan nínú mọ́ṣáláṣí kẹtù máa dá o ó kí lẹ fẹ́ẹ́ dá fún ilé ìjẹbù ti ṣe jù. hello. ẹ̀yà kúmọ̀ wọn. orúkọ yín. hello. orúkọ yín wà ń gbọ́ yín o. salaamaleykum. aleykum salaam orúkọ yín bí tí a ti ń pè. salaamaleykum. aleykum salaam ẹ̀yin ò gbọ́ wa nù ẹ lórúkọ yín o. salaamaleykum aleykum salaam wa rahmatulahi wa barakatuh hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín tí a ti ń pè. sùwàìmọ̀ láti Abu Dhabi. ìbéèrè yín. Ah, ẹni tí ó ṣèṣì fi mọ́tò pààyàn hmm. bí ẹnìyẹn jáná mọ́ lẹ́nu so ẹnìyẹn wá kú hmm. so àwọn fámílì ẹni tó kú yẹn wọ́n wá ní àwọn yọ̀ǹda rẹ̀ pé kó máa lọ hmm. so pé àwọn yọ̀ǹda ẹnìyẹn tó ẹni ẹ wá ń béèrè nísìnyí pé ìbéèrè òun pé ṣé kí ni tóun tún lè ṣe tí ọlọ́run bó fi forí jì òun tó yóò jẹ́ ìbéèrè àkọ́kọ́ ìbéèrè ẹlẹ́kejì wọ́n ní pé ṣé kí èèyàn fẹ́ ní fẹ́ ké alukuran ṣé dandan ni kí èèyàn ṣe àlùwàlá àti pé tí èèyàn bá sọ àlùwàlá tálùwàlá yẹn bá já bí àyàn bá so ṣé dandan ni kí èèyàn tún lọ lè tún àlùwàlá mi ṣe ni àbí kò ní ìtumọ̀ àtẹni tó bá ṣèṣì fi mọ́tò pa àyàn lábẹ́ òfin ọlọ́run wọ́n máa ń pè ní qatlul khata fífi àṣìṣe pa àyàn ẹni tó bá bá ṣìṣe pa àyàn wọn ò ní pa lábẹ́ òfin ṣẹ̀ríà ṣùgbọ́n yóò san owó ẹ̀mí ẹni tó pa àyàn owó ẹ̀mí bákan náà yóò tún á ṣe kàfárà eléyìí tí ì ṣe ìtaràn nítorí pé ẹni tó bá pààyàn ẹ̀ṣẹ̀ oríṣi méjì lọ́dá ọ̀sẹ̀ lọ́run ọ̀sẹ̀ yàn ṣíṣẹ̀ tó sẹ̀yàn ń ló pè fún kọ́sánwó ẹ̀mí rẹ̀ sísẹ̀ tó sẹ́lọ̀ ń ló pè fún kó ṣe ìkarùn. nígbà táwọn ẹni tẹ́ wá sẹ̀ látàrí pé ẹ pa èèyàn wọn àwọn bá ti sọ pé àwọn sàmójúkúrò àwọn fẹ́ gbà nǹkan kan ẹ̀tọ́ wọn ni wọ́n máa máa sọ pé àwọn gbọ̀n yín yẹn. ṣùgbọ́n àṣàkíyèsí ní ìgbà tí èèyàn bá fi mọ́tò pààyàn lápèjúwe ẹni tí yóò sọ yìí pé ayáàfẹ àfẹ gbà nǹkan kan wọn gbọ́dọ̀ jẹ gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ sáti jogún ẹni tó kú yẹn hmm. nítorí pé ẹnìkan kàn ní pera rẹ̀ lólórí ẹbí mágàjì ìdílé wọ́n wá sọ pé lórúkọ gbogbo ìdílé ayáfi láì jẹ́ pé ẹgbọ́ tẹnu ẹnì kọ̀ọ̀kan nínú àwọn ẹni tó lẹ́tọ̀ọ́ sáti jogún eléyìí nítorí òfin ṣẹ̀ríà ò fàyè sílẹ̀ kẹ́nìkan fi ẹnu ara rẹ̀ kó fi bẹ̀tẹ̀ ẹlòmíì jẹ wọ́n lè sọ pé ọyá fìtì ẹ̀ kẹlòmínà sọ pé ìyá fìtì ẹ̀ ó kọ ẹnìkan nínú mọ̀lẹ́bí nǹkan sọ pé wọ́n gbẹ̀tọ̀ tó so nínú nǹkan tó yẹ kí wọ́n san lówó ẹ̀mí yẹn àwọn apìn nípìn ogún lórí àwọn ẹni tó fi sílẹ̀ yẹn àwọn àwò kí ni tí ó kángun sẹ́ni tó sọ pé òun ọ̀yáfẹ́ ẹ̀yáfẹ́ rẹ̀ ọ̀sọ́dọ̀ èèyàn bú hmm. ẹ̀tọ́ rẹ̀ ni ẹ̀tọ́ rẹ̀ ni lórí èèyàn rẹ̀ tí wọ́n ṣe kú látàrí àṣìṣe yẹn so nítorí bá jẹ́ tọ́ tiẹ̀ nínú ọgọ́rùn-ún ràkúnmí tó yẹ kó san pàṣán tiẹ̀ fún torí pé òun ọ̀yáfẹ́ so tó bá yẹ pé gbogbo wọn náà wá yáfẹ́ ìgbà náà lásọ pé gbogbo wọn yáfẹ́ wọn láwọn fẹ́ gbà kankan tọ ẹlẹ́kejì yíyáfẹ́ wọn tán láwọn fẹ́ gbà kankan nínú owó ẹ̀mí kò túmọ̀ sí pé ẹ̀ṣẹ̀ tó ṣẹlọ́n ti kó bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ tó sẹ́lọ̀n náà ní pípa tó pa ọ̀kan nínú àwọn ẹrú rẹ̀ pẹ̀lú mọ́tò tiẹ̀ wàá ṣe ìtaràn ìtaràn yẹn ó ní í ṣe pẹ̀lú kọ́ bọ́kùn lọ́rùn ẹrú tó bá wa rẹ́rú tó lè bọ́kùn lọ́rùn rẹ̀ ajẹ́ pé wàá gba wàá sọ síyàmù oṣù méjì gbáko ní tẹ̀lé ń tẹ̀lé tí ò gbọ́dọ̀ jà tó tó bá ti ṣe báyẹn eléyẹn ní ìtaràn ṣíṣe ìṣèpààyàn tó ṣe ìṣèpààyàn. tó wọn á sọ pé ǹjẹ́ tá a bá fẹ́ kí alukurani pa àwọn àánú kì í sọ̀rọ̀ yẹn ni kó jẹ́ pé alálùwàlà kó tó di pa kálukùránì lópin ìgbà tó bá ṣe kálukùránì tá a fẹ́ kí èyí tá a mà lórí wa la fẹ́ máa kà kì í ṣe pa fẹ́ gbé alukùránì lọ. àmẹ́ni tó fẹ́ kí alukùránì pẹ̀lú kó fẹ́ gbé lọ́wọ́ ni ó gbọ́dọ̀ gbé alukùránì lọ láì jẹ́ pọ̀ wà nú àlùwàlà nínú hadith eléyìí tó ṣe kó fẹsẹ̀ rinlẹ̀ anábì sallallahu alayhi wa sọ alimami albani rahimahullah wọn ni hadithun hasan ìgbà wa yìí jẹ́ ìtọ́ da tó fẹsẹ̀ rìn lẹ̀ sọ eléyìí túmọ̀ sí wípé tẹ́ ẹ bá fẹ́ gbé alukur'an lọ ẹ sálọ àlà àmọ́ tó bá pè tó wà lórí yín lẹ fẹ́ kà ẹ bùkátà kẹ sálọ àlà kẹ tó kà tó bá sì jẹ́ pé ń bẹ lára wàhálà kan tẹ́ ẹ̀ ní fọ́ọ̀kàn ńlẹ fẹ́ máa kà kò sí wàhálà ń bẹ ẹ lè ké láì lálù àlà tó bá jẹ́ pé gbé alukur'an lọ́wọ́ ni ilẹ̀ fi ń ké alukur'an tẹ̀ sí sàlùwàlà ṣáájú kẹ́ tó gbé lọ tàlùwàlà ń bá ti já ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ̀ tún lọ tún sí kó tó tún bí pẹ́ tẹ̀síwájú pẹ̀lú gbígbé alukur'an máa kà ń sùn. hello. hello. hello aleykum salaam wa rahmatulahi wa barakatuh ẹ bá a gbóhùn sókè díẹ̀ sí owó kan ibi ẹ ti ń pè. mo bá ara kìlá tó ta náírà. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ó ní ẹnìkan so ó wá mú ó wá mú mi ní nǹkan ó mú nǹkan mi ẹ̀rọ tó dẹ̀ mú ẹ̀ tí ń bá rìn mo dá mọ̀ dáadáa mo mọ̀ pé mi mo ní ó ti wá pẹ́ mo ti gbàgbé nǹkan náà ẹni wá padà á fi mí ní nǹkan pé kí bóun ṣe nǹkan lórí ẹ̀ pé ó bẹ́yà bí ìtẹ̀rẹ́ bẹ́yà bí bóun ọkọ sáà kí bóun tún kankan yẹn ṣe so mo ti mọ̀ pé mo ní pé mo lẹ́tọ̀ àti dá padà fún àbí kí n lè pé kí ní ìbò ló ti rí mo sọ pé kí n bá sọ fún pé mo ní yóò parọ́ pé eh, òun lòún ní pé mo lẹ́tọ̀ àti dá padà fún alhamdulilayi ẹ bùkátà láti má dá padà fún láì jẹ́ pé ẹbí léèrè nǹkan yìí báyìí bó ló ṣe jẹ́ tiẹ̀ èmi ni mo ní nǹkan yìí sọ nítorí pé nínú òfin Ọlọ́run anabi sallallahu alayhi wa sallam ó ní wàlẹ sahibil haqqi maqal gbogbo ẹni tó bá ní ẹ̀tọ́ kan lọ́dọ̀ ẹnìkan àyè àti lè sọ̀rọ̀ wà fún èèyàn gbọ́dọ̀ kùnú ẹ ṣàlàyé fún báwo ni ansẹ̀tì ṣe jẹ́ tiẹ̀ ansẹ̀tì tèmi lélẹ́yìí o tún wá gbé wá fún mi olùgbójú oníbọ̀ tún sí sòsì òun náà lè ṣàlàyé ara rẹ̀ ṣé nìkan wọ́n ẹ̀ fún tèmi hmm. nìkan wọ́n ẹ̀ fún wọ́n wà lọ mú tí wọ́n fi ra tiẹ̀ wá rẹ́gísítà nọ́mbà nǹkan nǹkan tó bá kọ sí lára ẹ kọrẹ́spọ́ndì ẹ̀ nǹkan tó bá wà lára na kó náà mú tiẹ̀ jáde so pẹ̀lú báyẹn òdodo fojú hàn àmọ́ gbà tó bá o n'ibi rà níbi tó ti yẹ kó o dípò kó ní rìsíìtì tí wọ́n kọ nọ́mbà sí lára ìtàn òkèrò eléyìí náà ní irọ́ ọmọ parọ́ fúnra náà ni àní hmm. máa ti sòdodo àyàfi tó bá pérù nǹkan yẹn nǹkan tí èèyàn máa ń rà tí ìsábà ní rìsíìtì tí èsì ní nọ́mbà kan tá a fi dá àmọ̀ yàtọ̀ bí ẹni tó jiyàn lágbègbè ṣé ìwọ nìkan Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ ìgbà tí ń pè. Abdulhamid Alaza ni láti pèsè. Ìbéèrè mi. Ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni pé bóyá ìmáàmù kírun ìgbà tí ìmáàmù kírun lọ ní ìrùn tí wọ́n ta ewu sókè. So bóyá wọ́n ṣe àwọn mísíkì kan àbí wọ́n sì gbé síra wọn. Ìjọ lẹ́tọ̀ọ́ sí máa mú kan mọ kọ̀rẹ́ẹ̀tì ìmáàmù báyẹn àbí tó bá lẹ́tọ̀ọ́ àwọn agbọ̀nù wọn ti fẹ́ kọ̀rẹ́ẹ̀tì wọn. Ẹlẹ́ẹ̀kejì ni pé tí a bá ń tẹ̀ lókùn lọ sí orí bẹ́ẹ̀ ṣé ó lẹ́tọ̀ọ́ káwọn èèyàn máa dìde dúró tí wọ́n bá ti ń bá mu bẹ́ẹ̀ àbí báwo ni o lè ṣe pé bóyá wọ́n gbòkú wọ̀ ní kàá kiri wọn ṣé túmọ̀ ni pé ká dìde dúró ni àbí báwo lẹ́yìn káwọn èèyàn ti ṣe ẹlẹ́kẹta ni pé tá a bá wà lórí tẹ gangan so àwọn àyè bo ni àlìbọ ṣé kàlìbọ bàbá débi tí wọ́n ti ń sin òkú ni àbí kára bọ́ bàtà sí tòsí yà yín àwọn tó gbẹ̀yìn ni pé àwọn irú ọ̀rọ̀ wo ni ìgbà tí a bá fòkú mọ́lẹ̀ kan so uh, wọ́n ní tí ìmáàmù bá ń ṣe sọ̀lẹ́ à tó wá ṣàṣìṣe nínú kí ó ti ń ké ṣé ìgbàláyé wà fún wa láti tún sí bẹ́ẹ̀ ni nítorí pé alukur'an lélẹ́yìí kì í sọ̀rọ̀ bàbá wa ẹni tó bá ń kà tó bá ti ṣàṣìṣe ń bẹ̀ kò sí bó ṣe lè gàǹgà tí ó góńgò tó tá a wà ní tún sí tí bàbá lè mọ́ ọmọ wa dá síbi inú pé ṣé mo ń ṣẹgbẹ́ yìí tírù mi bá ṣàṣìṣe nù kí ó ṣé ó yẹ kó bí ẹnìkan dá lóyún tí ọmọ <laughs> Africa level nìyẹn anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ń síwájú ṣe sọ̀láàtì fáwọn sàhábà rẹ̀ ńjọ́ kan anábà wa bá kí ó débi tí ọlọ́run bá ti mú gbàgbé àyà tó kàn so anábì tún wí láwì tún wí ẹnìkan kan ò sọ àyà tó kàn fún nínú àwọn sàhábà bàtà wọn parí sọ̀láàtì yẹn anábì wa ń bi àwọn sàhábà léèrè pé alaysa fikum rajulun rashid ẹni tó gbọ́n sí láàrin yìí alaysa fikum Ubay ibn Ka'b Ubay ibn Ka'b ṣé ò sí láàrin yín ni torí pé Ubay ibn Ka'b ń bẹ nínú àwọn ẹni tó lọ́wọ́ bá fún Al-Qur'ani máa kéjù nínú àwọn sàhábà tó anábì fi ń kọ́ alẹ́ kọ́ ń bẹ̀ yẹn wípé tí imam tó bá ṣe àṣìṣe nínú kéwtéńké àbí kéwté ẹ̀ pakasọ fún kọ̀mọ́ntì ọ̀kan lẹ́yìn ètò kéde ẹran létí tó eléyìí ẹlẹ́màá alifatihu alil imam so eléyìí ń bẹ nù nǹkan tọ́tọ́ tọ́ àmọ́ pẹ̀lú májẹ̀mú kọjá pé ìwọ náà tó fẹ́ rán ìmáàmù létí ntọ́ fẹ́ rán ìmáàmù létí nípa rẹ̀ ọ̀dọ́ lójú kìí ṣe pé nǹkan tí ọ̀dọ́ lójú ni lọ́ọ́ máa ṣàtúnṣe nípa rẹ̀ iná ló fà ló fi jẹ́ pé àwọn ẹni tó yẹ kí wà ní sáfù alákọ̀ọ́kọ́ lẹ́yìn lè máàmù gangan wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tó nímà anabi sallallahu alaihi wa sallam ó máa ń sọ fún àwọn sàhábà yìí pé liyaliyani minkum ulul ahlami wan nuha àwọn ẹni jẹ́ pé wọ́n nímọ̀ tí wọ́n ní làákà inú yín àwọn ẹni pọ́n wà ń ṣàfùtọ́ tẹ̀lé mi. sòkè kàn ṣe kí gbogbo èèyàn ìyẹn ọkà tó lẹ́yìn lè má mú tààràtà àwọn ẹni tí wọ́n nímọ̀ àwọn ẹni tó jẹ́ pé tí ìmáàmù bá ṣàṣìṣe wọ́n lè ṣàtúnṣe lè má mú. ètò sì tún túmọ̀ sí pé lè má mú gangan fúnra rẹ̀ òun náà kò gbọdọ̀ jẹ́ ẹni tí ò mọ̀ kí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tán láwọn ṣe lè máàmù yẹn gbogbo nǹkan lọ́mọ àfi kéwù nìkan <laughs> ẹni tí wàá máa kéwù tó a fẹ́ ṣe lè máàmù kéwù ni wọ́n sì máa mà tí wọ́n fi máa ṣe lè máàmù so sẹ́nu kéwù eléyìí tẹ́ bá lẹ fẹ́ máa tún ṣe sọ láti ó dìlé kéwù gba pé ibi tí rọ́fọ̀ àwa ó lè fún fatia ibi fatia àwa ó lè fún kẹsùrọ̀ ó lè máa gbé àyìn kó máa gbé sí kọ́ ó lè máa gbé hàn kó máa sọ di a so gbogbo orí eléyìí mélòó lẹ fẹ́ tún ṣe kẹ́ ẹ má tò lẹ́yìn orí eléyìí lọ́sàn-án torí ká ẹ má bàa fi sọ láti yín ṣòfò rẹ tí ìmáàmù bá jẹ́ pọ́ ọmọ kéwké so ọgbà gbé nǹkan tó yẹ kó ké lẹ́yìn ibi tó bá dé ní ẹran létí tó bá jẹ́ pọ́ fẹ́ gbé síra wọn ni ọ̀tọ̀ ni àyà tó gbé wá lẹ́yìn ìtọ́kà kan ẹ tún ṣe kò sí nǹkan tó burú mbẹ ó fi tà ó fi pe yá ó fi wá ó fi pe fáw irú àṣìṣe yẹn máa wáyé ẹ tún kò sí wàhálà mbẹ torí pọ̀rọ̀ ọlọ́run ọ̀bà lélẹ́yìn. wọ́n ní ṣé tó máa gbókù kọjá níbi téèyàn wà kéèyàn dìde ẹ dìde kò tó burú mbẹ anabi sallallahu alaihi wasallam ti dìde rẹ̀ wọ́n á sọ pé ẹni tí wọ́n ń gbé kọjá yẹn pé káfìrí ló kú anabi ní ṣe bẹ́ẹ̀ mí yẹn bọ́lọ̀ ń lọ yẹn ṣe bọ́lọ̀ ń eléyìí ò túmọ̀ sí pé ẹ ń ṣe àgbéga òkú so ẹ eh, dìde fókù kankan dípò pé wọn àmọ́ pé àwọn ah, àkọdà gbogbo èèyàn gá dìde pé ta ni wọn dìde fún ta ni so ẹ̀yin dìde nítorí ìbámu pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam ni so wọn ní táwọn bá wà lórí tẹ ṣé gbogbo orí tẹ làwọn ti gbọ́dọ̀ wọ bàtà ni ẹ lè wọ bàtà lórí tẹ ṣùgbọ́n tẹ bá ti wà ní ibi táwọn sàárè wà ẹ gbìyànjú láti bọ́ bàtà yín lẹ̀ nítorí kọ́ mọ́ bàjẹ́ pé ẹ fi bàtà yẹn ẹ fi tẹ̀ sàárè tẹ́yìn bá sọ pé àárín sàárè lẹ́ẹ̀ máa gbégbà ẹsẹ̀ máa yẹ̀ so ó ṣeé ṣe kẹsàn yín ọyẹ kó wá jẹ pé n fi bàtà tẹ sàárè mọ́lẹ̀. hello hello orúkọ yín o. orúkọ owó dá. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín yóò ti ń pè. àgbọ̀nyin dáadáa o abdulrahman abdulrahman ló fi láti kàrẹ́ àtúntò. láti. ìkàrẹ́ àtúntò nínú ìgbè ìlú òde tù. nípínlẹ̀ ondo à ń gbọ́ yín. ẹgbẹ́ mi fẹ́ béèrè lọ́wọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n kọ́nà ti parí nǹkan yìí dáadáa. ṣé àbíkà náà ń sọ wípé ó ti ṣe gbòtò wọn tó kù gbọdọ̀ kọjá ojúgbà àbí agbára àbí lẹ́bi wa ìjọ àlùkẹ́bà tí àwọn àwọn àfáàfáà wọ̀ yàgbọ́ àwọn ìgbọ́n tó máa wọ̀ yẹn. Naam. Hello. Ètò yẹ. Naam. Ṣé àwọn aṣọ tí àwọn ìmọ̀mọ́ wọ̀ ní tí wọ́n wọ̀ sí aṣọ tí wọ́n fẹ́ kí nìyẹn ṣé àdìsí ò bá wí tí aṣọ wà gbọdọ̀ kọjá ojú yìí ṣé kò bá wí. Alhamdulillah. حديث النبي صلى الله عليه وآله وسلم ما أسفل الكعبين ففي النار. ها. إيه tó bá ti gùn tayọ kókósẹ̀ wa nínú àwọn ẹ̀wù tá à ń wọ̀ àbí ṣòkòtò àbí ìta sánmọ́ra lásọ tó bá ti tayọ kókósẹ̀ wa inú náà lèyàn ti gbẹ̀san rẹ̀ èyí ṣe pé ìtọ́ bá ti kọjá ojúgun so kókósẹ̀ lànàbì sallallahu alaihi wasallam sọ eléyìí túmọ̀ sí pé gbogbo aṣọ wa tá a bá fẹ́ dá kí àlà kọ́ máa níbi kókósẹ̀ wa kò gbọ́dọ̀ tayọ rẹ̀ so eléyìí bá gbogbo kálukú wa wí ọba funfun wí ọba dúdú wí ọba àwọn olùmọ̀wé ọba àwọn aláìmọ̀wé gbogbo oníkálukú wa aṣọ wa ṣòkòtò wa ìró wa àwọn ọkùnrin aṣọ tá a san mọ́ra àwọn ọkùnrin kò gbọ́dọ̀ tayọ kókósẹ̀ ètò bá ti tayọ kókósẹ̀ inú rẹ̀ inú náà lèyìn ó ti gbẹ̀san rẹ̀ ọ̀rọ̀ pé lè máàmù lèmi kò ṣẹlẹ̀ ìwọ gan ló kó o tẹ́ sáǹpù fáwọn èèyàn kó o fi máa bọ́ọ̀lù ló ká sọ àwọn orí nígbà tó bá jẹ́ pé wọ́ọ́ tẹ́yẹ kó pè yàn sídìí dáadáa wọn náà ní gbogbo àìdákun ara rẹ̀ kí ló ń fẹ́ kí wọ́n mọ wá wò kọ́ sí lára rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o ṣùgbọ́n àwọn obìnrin òfin ọlọ́run bá ní kí aṣọ tiwọn kọ́ máa wọ́lẹ̀ lóde wọn ìgbọ̀nwọ́ kan ìgbà táwọn obìnrin wá ní ìgbọ̀nwọ́ kan anábìnrin ọ̀dà kò gbọ́dọ̀ dín sí àtẹlẹwọ́ kan so obìnrin àyè ò sí fún nínú òfin ọlọ́run ọba láti máa wọ bọ́ńfò aṣọ tiẹ̀ à ń fẹ́ kó bo gbogbo ẹsẹ̀ rẹ̀ gan èsè kíkẹsẹ rẹ̀ kọ yọ ọta àmọkùnrin aṣọ tí wọn kò gbọ́dọ̀ tayọ kókósẹ̀ kò bá jẹ lè máa mú kò bá jẹ ládàáni kò bá tìjọ kan náà máa mú lópin ìgbà tó bá ti jẹ mùsùlùmí aṣọ rẹ̀ gbọ́dọ̀ tayọ kókósẹ̀ rẹ̀ náà. ẹ jẹ́ kí wọ́n fi àsìkò yìí tó wa létí pé wàá sí ìta gbangba tí a máa ṣe húdà wọn bó ṣùrọ̀ tó máa ń wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan ó sì tún tẹ̀síwájú lọ́la òde yìí inṣàlá níbi tí agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ tẹ́ni m prompt lógúnmọ̀ṣọ́ central mosque ọ̀jàgbó alsheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ náà ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ inshallah àwa tí a bá gbọ́ ká sọ fáwọn tí ò gbọ́ kí ọlọ́run kó ṣe rọrùn fẹ́ nìkọ̀ọ̀kan wa ẹ lórúkọ yín o. Àwọn àlékún àdúlà. Àlékún sálàmù rahmatullahi wa barakatuh. Àgbà Abdullah Alim ló ń sọ̀rọ̀ láti Burkina Faso. Ìbéèrè yín. Ẹ̀ka fi béèrè mi pé kí ló yẹ kó jẹ́ ìgbàgbọ́ Mùsùlùmí nípa pé àwọn kan lè jí òkú. Bẹ́ẹ̀ kó jẹ́ ìgbàgbọ́ Mùsùlùmí. Ìgbàgbọ́ Mùsùlùmí ni pé gbogbo ẹni tó bá lòun ló jí òkú òpùrọ̀ ni. Hmm. Tó bá sì jẹ́ kó bá lè jí ìṣẹ́fẹ́ lórí tẹ́ḿbùlù kìnnáfàṣọ. Ẹ mú wọn lọ́bẹ̀ kí wọ́n bá yín jókòó. Òkú tó sì jókòó tútù tí ò tí ì gbẹ. Àwọn náà wà tẹ́ẹ̀ tí sìn ẹ pé kó wá jì. Hmm. Ẹni tí ò lè jí bàbá tiẹ̀ tí ò lè jí ìyá rẹ̀ tọ́mọ rẹ̀ kú tí ń sunkún tíyàwó àbọ́kọ rẹ̀ kú tí ń sunkún tí ò mọ tó lè ṣe sọ̀rọ̀ àwọn àdúgbò sunkún kọ́ káwọ́ lórí lọ kọ́ máa síra rẹ̀ lábàrá kọ́ máa fasọ̀yà mọ́ra rẹ̀ lọ́rùn ní ìlànà àwọn tí ọ̀gbọ́ lọ́wọ́n bá gbọ́ ó ti sẹ́ á lè máa jánu fánu sọ pé wọ́n bá wọn jókòó tiwọn bẹ̀rẹ̀ látòrí tiẹ̀ wọ́n ti lọ síta náà tún lè ṣe kó tó lọ tà tò lẹ́yìn náà mùsùlùmí ti máa ń gbarú rọ́ yẹn pẹ́ nìkan lè jókòó ó pò náà gbẹ́sìn rẹ̀ yìí fẹ́ràn mm, ọ̀pọ̀lọpọ̀ nínú à ń ṣe islam à ń ṣe islam náà orí gbàǹdùkú àtòdó lọ̀pọ̀lọpọ̀ fi ń ṣe torí pé lásìkò láti jókòó fi tí wọ́n bá ti ń ṣàlàyé ẹ̀sìn ọlọ́run fẹ́ẹ́ fi gbọ́ yé dáadáa ìdí nìyí tó fi jẹ́ pé wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ mẹ́rẹ̀ gbogbo ń tọ́yẹ kẹ́ yẹra fún onílẹ̀ tún dàbòrà kọ́lọ́ ilé dàá kó wọn. hello. hello. aleykum salaam ó kọ Ìgbọ́n lọ jẹ. Ìbéèrè yín. Ìbéèrè yín pé sẹ́yìn bá gbèrò aburú sí yẹn, aburú yẹn wá hmm. ṣe ẹ̀ṣẹ̀ nìyẹn. Yóò tẹ̀lé olè yóò tẹ̀. Ẹni tó bá pé o bá gbèrò aburú sí i, aburú yẹn wá ṣẹlẹ̀ sí i. Kò sí tàbí ṣùgbọ́n lábẹ́ òfin Ọlọ́run wípé o ti dẹ́ṣẹ̀. Nítorí pé dáadáa ló yẹ kẹ́ máa rò sáwọn ọmọ ìyá yín. Owó ti ṣe ẹ̀ṣẹ̀ yìí wàá tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run wàá sì lọ bá ẹni tó gbèrò aburú yẹn fún tó gbèrò aburú yẹn sí wàá bá dárò wàá pẹ́ lọ́nkọ́lọ́ mú aburú yẹn kúrò lórí rẹ̀ lẹ́yìn náà rẹ̀ sí ló máa bínú ara yín débi pọ̀ mọ́ gbèrò aburú sọ̀mọ̀lá kejì rẹ̀ ọmọ ìyá rẹ̀ ní ẹ̀sìn Islam kí ló lè le tó bẹ́ẹ̀ báyà nítorí pé ìwọ nísìnyí wọ́n ń ṣe fọ́gá lágbọ́n abìkan náà ṣe fọ́gá lẹ́gbẹ̀ẹ́ bòmí lọ́ba máa bínú rẹ̀ pé ọlọ́run ti mọ́ṣínì ló gbiná ẹ dàpọ̀ ẹ tó rọ àwọn nǹkan rádaràda tí ò wúlò ó ti gbàgbé pé ìjọmọ ìyanu ẹ̀sìn Islam ó ju gbogbo rọ yìí lọ ẹ àbí ń jọ ń wáyà o tó òun lọ ajá má lọ́wọ́ ìwọ ọ̀padà ọmọbìnrin yẹn fẹ́ ọmọ abẹ náà kó kú ma lọ ọlọ́run bá sì ní kó ń tì ọ́ kú ẹwẹ yẹn bú ẹ máa ń sọ pé ta lè yẹn bú ìwọ náà kárí bọnú ó ṣe bí ìgbà tí ìwọ wọn ń bá wí tó torí ẹ̀ ẹ́ já bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá. Aleykum salaam wa rahmatullahi ọgbọ̀n ilẹ̀ tí ń pè. Yà Teslim láti Èkó. Ìbéèrè yín. Ẹ jọ, mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ àfà ni pé tí ara èèyàn ò bá yá ní ọjọ́ kan hmm. débi wípé kò lè kíṣọ láti ọjọ́ náà hmm. kí ni nǹkan tó ẹni yẹn lè ṣe lẹ́yìn ìgbà tọ́jọ́ ń bá lọ tán ṣé yóò sọ̀sọ̀ láti ń padà ní ẹ tó fi gbàgbọ́n ṣé yóò sọ̀sọ̀ láti ń padà ní àdúgbò ni yóò sì ṣe. alhamdulillah kò yé wa bí o ti ṣe gbádùn débi pé kò ṣe sọ̀láàtì torí pé lọ́jọ́ àwọn jẹun. ó sì lóògùn. <laughs> sọ̀láàtì ló ṣe é pati oúnjẹ ò ṣe é pati àá o ti ṣe lọ́n lẹ́sẹ̀ ńlá mm. láti òfin ṣẹ̀rí àásọ̀pọ̀ màmá pa sọ̀láàtì tì ní. Mm. nítorí kékin ló le tó o bá lè ṣe sọ̀láàtì bá ń ṣe máa ṣeun ṣẹ̀rí àgbà pé kò jókòó kò fi ṣe hmm. ó tún lè jókòó ṣe wọ́n ní kò fẹ́ gbé ọ̀tún lélẹ̀ hmm. kò tún ní rọrùn fẹ́ gbé òsì lélẹ̀ kò lè rọrùn takáàkà hmm. gbogbo eléyìí náà tún ṣòro fún ọ ó lè fi ọmọ káàárẹ̀ kó fi ṣàpèjúwe mo ti dìde dúró kọ́ ọmọ ké fatia kó sì ka fatia kọ́ ka súra lẹ́yìn rẹ̀ kó tún fọmọ káàárẹ̀ ṣàpèjúwe kó Allahu mo ti rúkú subhana rabbi al subhana rabbi al subhana rabbi al-azim Allahu liman Rabbana náà! hamd Allahu akbar ó sì tẹ́wọ́ ń lọ sílẹ̀ dáadáa ju ti ìgbà tí ọwọ́ àròkọ lọ ẹ dákun kí ló lé nu gbogbo èyí ò tún ṣe é ṣe máa fẹ́yìn jù rẹ sí. sọ nítorí ẹ lábẹ́ òfin ọ̀la màmá paṣọ láti tì lópin ìgbà bá pé jẹun ẹ mú mi ẹ ẹ sì ń sọ̀rọ̀ dáadáa mm. a wà ẹ kìí ṣe pé ẹ ti wà unconscious kìí ṣe pé làákà yín ò ṣiṣẹ́ mọ́ tí làákà yín ò bá ṣiṣẹ́ mọ́ ọlọ́run ọba ọlọ́run ọba ó mójú kúrò ń bi sọ láti yẹn fún yín lọ́jọ́ sọ ẹ máa ń tẹ̀ ń ṣe kí ló dé tẹ̀ ṣe sọ láti yẹn bá lọ kú pinrin lọ́jọ́ kí lẹ́sọ̀ fọlọ̀ torí ẹ eléyìí náà tún jẹ́ táwọn tí máa tọ́jú aláàárẹ̀ ẹ lọ jókòó tí wọn bóyá lọ́spítù àbí ibi tí wọ́n bá ti ń tọ́jú wọn jẹ́pẹ́ tẹ́yìn ọmọ dààmú fún mi pé ṣé wọ́n ti jẹun ṣé wọ́n ti mú mi ẹ tọ́jú ara wọn ẹ bá wọn núra ẹ wá ní dààmú pẹ̀lú pé ṣé wọ́n sin lọ. so kí lẹ̀ ń fẹ́ kátùbọ̀ táwọn ti jẹ́ tọ́lọ́mbà lọ pa wọ́n bà wọ́n. so eléyìí pàtàkì púpọ̀ pé ká mójútó. irú eléyìí wọn á sọ pé lábẹ́ òfin ọlọ́run ọmọ àmọ̀ paṣọ láti yẹn ti ní wàá máa tọrọ àforíjìn láéláé wàá sì máa ṣe àwọn náfìlà tó pọ̀ bọ́yọ́ lọ́wọ́n ọba ẹlẹ́dàá ọ̀jẹ̀ foríjìn. ẹ lọ́run.

ọ̀rọ̀ wo ló yẹ kí ẹ yẹ láti ẹnu olùmọ̀ ṣé wà sí lórí ohun tí ń ṣẹlẹ̀ ẹnu lónìí àbí nípa ọ̀rọ̀ òkú àdúrà àdúrà wo ló yẹ ká ṣe fókù lẹ́yìn bàtà àti gbé òkú sínú ìṣe kan sínú sàárè kan ọ̀dọ̀ àwọn àìsàn ti rẹ̀. ẹni tí wọ́n ń sáré tó ṣe pé gbẹ jáde lára rẹ̀ ìtàn jáde lára rẹ̀ láì jẹ́ ipò lè dá dúró ọ̀ràn yẹn ló jẹ́ lásìkò sọ láti kọ̀ọ̀kan pé pé kí wọ́n bá nu ara rẹ̀ wọ́n sì bá mú ìgbẹ́ tí bá ń bẹ nínú léèdì tó wà lára rẹ̀ kúrò ní ìsìn kí wọ́n fi léèdì tuntun sí lára wọ́n wá sálò àlá fún un wọ́n bá ti wá sálò àlá yẹn fún un yóò sì sọ láti rẹ̀ ìgbẹ́ àbítọ̀ yòówù tó bá jáde lẹ́yìn tẹ́ ti sálò àlá yẹn fún un ọlọ́wọ́n bọ́ sàmójú kúrò fún nípa rẹ̀ tó bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe sọ láti rẹ̀ tẹ́lẹ̀ yìí jẹba wọn wá torí pọ̀ kù tó kù náà ó ti tó ń wàzì hmm. nítorí pé ẹni tí ń bẹ láàrin yín ní nǹkan bíi wákàtí kan sẹ́yìn tẹ́yìn tó ń sọ̀rọ̀ hmm. òun á dẹni tó ti ṣubú kalẹ̀ gbanagada báyìí kò lè gbọ́wọ́ kò lè dìde mọ́ ẹ fẹ́ bò mọ́lẹ̀ ẹ̀yin olólùfẹ́ rẹ̀ tẹ́lẹ̀ hmm. yìí ò ti tó ń wàzì wàzì kí ló tún fẹ́ pàtì òsínú súnà nàbẹ Muhammad sallallahu alaihi wasallam pé gbogbo ìgbà tẹ́ bá ti gbókù dórí tẹ kẹ pàtẹ wàzì àmọ́ tó bá tẹ ẹ̀kan láàrin ẹ̀kan láàrin so ẹ báwọn èèyàn sọ̀rọ̀ nípa kú àti nǹkan tó ṣe pé máa ṣẹlẹ̀ sókù lẹ́yìn ikú rẹ̀ àti tí ó ṣẹlẹ̀ sókù gbàtà bá ti gbé inú sàárè ọ̀rọ̀ rẹ̀ ti ṣe rí díjọ́ gbẹ̀ndà òkè yàmà ní tó wá nu súnà òkè sà lọ o so ẹ ṣàlàyé rẹ̀ fáwọn yẹn kò sí wàhálà mi lẹ́ẹ̀kan láàrin jẹ́bù sí wàánu hadithi albara ibn azib radiyallahu anhu eléyìí jẹba wọn ní irú àdúrà làwọn استغفروا لأخيكم سلوا الله له الثبات فإنه الآن يسأل أما ترى فريج فما يعني الترى كل ما بو في سيرين لي تري لو لو باي أو ملائكة بليري تبعد سقي اللهم اغفر له اللهم ثبت وتتو ní ìbámu pẹ̀lú àṣetánà di pàmbì ọlọ́run foríjì ọlọ́run fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ mú dúró ó ti tó kò nídìí pé bàbá ìmá bàbá dàda ọ̀tún lè má òsì lè má kálukọ́ máa ṣe ti àwọn bàtà líla bàtà ìzájà gbogbo ẹlẹ́yìn bídí àlàsà ni. bákan náà kò sínú súnà ibi lẹ́yìn ìgbà tẹ bòkú mọ́lẹ̀ tán ẹ máa wá pé ẹ fẹ́ ṣe tẹ̀lọ́kìnù rẹ̀ ẹ fẹ́ nù ní gbólóhùn ìjẹ́rìí èyí tí ànábì ní kẹ́ ṣe òun náà ní kó tó ó ní lákìnù mọ̀ọ́tàkùn la ilaha illallah ẹnu àwọn òkú yín ní gbólóhùn la ilaha illallah kún ó tó kú wọ́n pè lókù bí àtibáàrí má ṣe ẹ̀kú àkíyèsí pé yọ padà dòkú ní ti ń pọ̀ káku lọ́wọ́ àmọ́ lẹ́yìn tó ti kú tán pé lágbájá ọmọ lágbájá bó ti ṣe máa wí gbólóhùn yìí láyé ń máa pè fún ọ nísìnyí máa dáhùn ẹ̀rí dírámà hmm. àdìsí tó mú wọn fẹsẹ̀ rinlẹ̀ kọ́ńdẹ́ lásán ni hmm. so eléyìí kọ́ máa jẹ́ pé ńlá tẹ́ bàtì lẹ́yìn ìjẹ́bù síjọ́ ẹ jẹ́ kí n máa fi àsìkò tí wàá létí pé wàá sí ìta gbangba tí a mọ̀ sí húdà wọn àbúṣe ọ̀rọ̀ tó máa wáyé ní gbogbo sátọ̀dẹ̀ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé ní ọ̀la òde ó sì ń tẹ̀síwájú inshàlá lọ́la òde láago mẹ́wàá àárọ̀ àwa tí a bá gbọ́ ká sọ fún ẹni tí ò wá sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnmíà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógún ọ̀ṣọ́ náà ni wọ́n sì máa dára lẹ́kọ̀ọ́ inshàlá. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh abdulsami lórúkọ mi ò ń pè láti ìpínlẹ̀ Yobe ọlọ́njẹ kárí church pẹ̀lú dáadáa lérò ní wípé àwọn Yorùbá máa túbà ní pé bàbá ìyàwó ẹni àti bàbá ọkọ ẹni bàbá ẹni àbí ìyá ìyàwó ẹni ṣó wá lẹ́tọ̀ọ́ kí èèyàn bọ̀ wọn lọ nígbà tó bá náwó síyàn bóyá ìyá ìyàwó èèyàn ìbéèrè mi yẹn alhamdulilayi bàbá ìyàwó yín bàbá ọkọ yín wọn ṣe bàbá yín wọn yóò bá mi nínú ṣẹ̀rí àwọn ìṣe bàbá yín yóò bá gan àwọn ìṣe bàbá yín so nǹkan tá kàn gbà lérò nípa ẹ̀ kẹ́ ẹ̀ pọ́n wọn lé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń pọ́n àwọn òbí tìyín náà lé torí pé eléyìí ló bí ìyàwó rẹ̀ tí wọ́n ń eléyìí ló bí ọkọ rẹ̀ tí wọ́n ń fẹ́ kọ́ wọn lé má kàn wọn lábùkù so ìtumọ̀ nǹkan tá gbà lérò nù tí bàbá ọkọ rẹ̀ àbí bàbá ìyàwó rẹ̀ bá wà náwó sí ọ kò sí nǹkan tó burúkú ọgbà torí mùsùlùmí àti mùsùlùmí tó bá bára wọn lọ ànábì ni wọn ò ní túwọ́ kápọ́ lọ́wọ́ tó forí jìn wọn bàbá rẹ tó bí ọgán bá náwó sí ọ sẹ̀rí àsọ pé kọ́ ọgbà nítorí pọ́ lọ́wọ́ forí jìn àyín méjèèjì kẹ́ tó túwọ́ ká àmọ́kẹ́sì ọlọ́kọ náwó sí bàbá rẹ o hmm. lè jẹ́ bó ṣe jẹ́. ọpá pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrẹ ìṣèkọ́lọ́nkọ́ bá fi sanwó lẹ́sùn láyé ń dà àtúlọ́jà gbọ́njẹ̀lẹ̀ àríyá máa ọpá aláṣẹ àtolùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀sẹ̀ tí wọ́n ti ń fèjì sí àwọn ìbéèrè wa lọ́kàn òjọ̀kan láti ìgbà yìí wá jazakumullahu khairan ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà tí wọ́n dìjọ kọ́ orin wá láti òkè àdó akíntola pẹ̀lú afa ìsùn àyílà àti afa mustapha jazakumullahu khairan ọ̀làdùnní délé ńlọ́kọ̀ mi inṣàlá ọjọ́ mẹ́jọ láti máa pàdé lórí ọ̀tún ètò yìí tí a kò ní àlè fífò fìdí inṣàlá títí ọjọ́ mẹ́jọ náà ni mò ń tú wa ní kíkí ọlá kíkí ọlá tó sàlùbáríkà jùlọ láti máa kíra wa nínú ọgbàlùjẹ́ náà inṣàlá wípé sálámù aláìkọ́m wa rahmatullahi wa barakatuhu.